ẹni tí ò bàlágà kò lè fọmọbìnrin lọ́kọ. díàfọ̀ ọmọbìnrin yìí ó láàkì bàbá tó qualify kò ní bàbá tó qualify kò ní bàbá bàbá kò ní arákùnrin tó jẹ́ ọmọ bàbá ọmọ ìyá kò tún ní arákùnrin tó jẹ́ ọmọ bàbá tí wọ́n jọ jẹ́ ọbàkan ta ló wá kàn ọkàn arákùnrin bàbá rẹ̀ tí wọ́n jẹ́ full brothers òun náà wá ní bàbá tó wà níjókòó pẹ̀lú bàbá pẹ̀lú bàbá aládùúgbò yẹn wọn ò rí ẹ̀sùn kankan kà sí bàbá yẹn lẹ́sẹ̀ tá a fi lè sọ pé ó wà disqualified. òun wá ní ọ̀rọ̀ kan ohun tó wá ku arákùnrin yìí kù òun ni pé yóò wá lọ bá ẹni tó jẹ́ fúl ọ̀nkù yìí àti ẹnu ẹ̀ ni ó ti wá gba ìyọ̀ǹda àti àṣẹ pé ẹ fún mi ní ọmọ bàbá lágbájá tí í ṣe ẹ̀gbọ́n yín tóun náà sọ pé mo fún ọ ní ọmọ ẹ̀gbọ́n mi tí ń jẹ́ báyìí òun nìkan òun nìkan lọ́kàn tí ó fi ọmọbìnrin yìí lọ́kọ. gbogbo ohun tí mo sọ ni pé gbólóhùn tí bàbá sọ pé mo fi ọmọbìnrin fún ọ gbólóhùn yẹn kò torí pé bàbá tó sọ̀rọ̀ ẹlẹ́bọlóògùn ni ògbójúlóògùn sọ kọ́ máa jẹ́ ń ni ọlọ́sẹ̀ àwúrí ni ọlọ́sẹ̀ oṣólẹ̀ ni bàbá oníyẹ̀wò ni bàbá tí ń dá yẹn lóhùn ni kò qualify láti fọmọ yẹn lọ́kọ ẹ wàá lọ bá ẹni tó jẹ́ ọ̀nkú ọmọbìnrin yìí tó jẹ́ full ọ̀nkú rẹ̀ ẹ wà lọ bá a. ìyọ̀ǹda tí wọ́n ní ká gbà lọ́wọ́ ẹbí ọmọbìnrin tá a fẹ́ fẹ́ ọwọ́ yẹn lẹ́tì gbà á ẹ o ẹ má jáfira tẹ́ ẹ bá ti wá gbà á tán tó lòun yọ̀ǹda rẹ̀ ẹ nídìí time around kí rẹ̀ ti wà disqualified. tẹ́ bá ti wá gbà tán nígbà náà ẹ ti di ọkọ àti aya títí tẹ́ fi lọ gba àṣẹ yẹn ẹ gbọ́dọ̀ fọwọ́ kara yín ẹ gbọ́dọ̀ súnmọ́ra yín o bẹ́ẹ̀ bá súnmọ́ra yín sìnà lẹ́sẹ̀ o zina lẹ́sẹ̀ kẹsì mọ̀ràn zina ẹ mọ̀ jìyà rẹ̀ kò bókó ọgọ́rùn-ún àtẹ̀wọ̀n ọdún kan ni ó kò lẹ́yìn méjèèjì lórí nínú ìdájọ́ ti Islam now aláwo ní jẹ́ kẹ́ ẹ lùgbàdì zina o tẹ́ bá ti wá gba àṣẹ yẹn tán ọ̀rọ̀ wa kù síbi ọ̀rọ̀ tí ìyá ọmọ sọ wípé àwọn fi ọjọ́ ránṣẹ́ ọjọ́ gbagba dúdú àti pé ọmọbìnrin yìí kò lè kúò ní ọ̀dọ̀ bàbá rẹ̀ títí tí ó fi di ọjọ́ gbagba dúdú kí lẹ̀ sì sọ lórí ìyẹn. wẹ́n tẹ́mà ti fọmọ lọ́kọ tẹ́mà ti so yìgì ọmọ ti lẹ́tọ̀ọ́ láti tẹ̀ lọ́kọ rẹ̀ wọ́n ti di ẹlẹ́tọ̀ọ́ ara wọn. ohun tó dáa jù ni kí arákùnrin kọ́ wá ọ̀nà tí ó gbà mú ọmọbìnrin lọ sílé rẹ̀ tí ó jẹ́ full time ọkọ tó bá wá sa gbogbo pa tí ó wá rọrùn àjẹ́ pé yóò gba kádàrà láti jẹ́ part time ọkọ ìwà jẹ́ part time ọkọ yìí kò túmọ̀ sí pé wọ́n ti ṣe sìnà torí pé ẹni tó jẹ́ full uncle ọmọbìnrin tó qualify tó sì jẹ́ the next person nínú wìláyà fọmọbìnrin yìí nínú aláṣẹ ọmọbìnrin yìí ó ti ló ń yọ̀ǹda rẹ̀ fún un. kí ọmọkùnrin yìí kó ṣiṣẹ́ tọ bí ó ṣe gba àṣẹ lẹ́nu ọ̀nkù ọmọbìnrin yìí one lẹ́yìn náà kó ṣiṣẹ́ tọ bọ́mọbìnrin yìí bí ó ṣe tẹ̀lé lọ sí ilé two tíyàn bá wá rọrùn fún àwọn ìdí kan tàbó mìíràn torí ọ̀rọ̀ tí bàbá àti ìyá ọmọ yìí sọ kọ́ máa jẹ́ part-time ṣùgbọ́n wọ́n ti lẹ́tọ̀ọ́ síra wọn o ìbálòpọ̀ wọn ti di ìbálòpọ̀ halal èyí tó wá kẹ́yìn nínú ọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ gbagba dúdú nínú ìròyìn tí wọ́n fún ìyá ọmọbìnrin ni pé ó jẹ́ yẹyẹ ó jẹ́ aródeyọ̀ ó jẹ́ abólódefẹ̀ lójú ẹ ọ̀dà bẹ́ẹ̀ náà nígbà tí ọmọ tó wá sí ilé ayé wọn ò fi irun kíkí ròyìn rẹ̀ wọn ò fi ààwẹ̀ gbígbà ròyìn wọn ò fi tìláwà ròyìn rẹ̀ wọn ò fi kìyàmù lélẹ ròyìn rẹ̀ ọba jẹ́ pé ìròyìn tẹsí ròyìn ẹ̀ ni pé òun ti ṣe fáwọn kan tó túmọ̀ sí pé òun ti dájọ́ fáwọn kan lóde àgọ́ tó ń dá yẹn òun fẹ́ kó o. nínú ọ̀rọ̀ tá a sọ lánàá nígbà tá à ń dáhùn béèrè ohun tó jẹ mọ́rú nǹkan báwọn ó súyọ tá a sọ wípé awẹ́jẹ́wẹ́mú ìgbéyàwó ọ̀dọ̀ ọkọ ló wà kò sí lọ́dọ̀ bàbá ìyàwó kò sì sí lọ́dọ̀ ìyá ìyàwó ohunkóhun tí ọkọ bá ní tó ti gbé fáwọn èèyàn láàrin ọ̀sẹ̀ kan tíyàwó wọlé ó ti ṣe wọlé mọ́tò nìkan nìyẹn so tíwọ ọkọ tó bá ti lọ gbàṣẹ lọ́wọ́ ó ń kú ọmọbìnrin yẹn tó bá ti fàṣẹ sí i bí Allah bá fẹ́ kó orí ọmọbìnrin yẹn mú wálé lọ́jọ́ kejì fún àwọn èèyàn ní tó bá lágbára láti fún wọn láti jẹ gẹ́gẹ́ bí àwẹ̀jẹwẹ̀ mu ìgbéyàwó so ọmọbìnrin ó tún lè padà lọ sún lé bàbá rẹ̀ kí a lè dènà àwọn àròyé kan tó ti wá di ọjọ́ tí wọ́n bá mú fún gbagba dúdú ṣebẹ́nu kí wọ́n travel tí ẹni kò sì ka fóònù nọ́mbà rẹ má wulẹ̀ bá wọn hágìrì torí wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́ ọ pàṣẹ tiẹ̀ lọ́jọ́ náà ni tá a bá ti ń pè ọ́ pé àfáà. bóò ni o ọ̀sẹ̀ tí ń bọ̀ ni o ó ní aláwọ̀ kún wa lọ́wọ́. ṣe ibo lẹ́yìn ó dùn sí ti yín à ẹ má wọ́rí àwa ti ń ṣètò yùn àti àti ń ṣètò yùn ọmọ fi wọ́n sì kọ́ mi torí wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́. ọ̀dà jẹ́ àríra o aa ah, ibi tí mo wà ó jìnnà o ó sì ra pàṣẹ́sì rẹ àbí kó búlọ́ọ̀kì àwọn aláìn tó ti mọ̀ yẹn títí ọjọ gbagba dúdú rẹ̀ tó mú tí ó fi bu ẹ̀yìn kọ́ máa ara rẹ nu ìwọ ti dọ́kọ already o ti dọkọ, o ti dọkọ o ti ńlá ṣóòsì rí tọ́lá bá tètè gbàdúrà wa àtọmọbìnrin yẹn lẹ́yìn ìgbà tí ọ̀nkù ẹ̀ ti yọ̀ǹda rẹ̀ tóyún bá fi lè ti dúró sórí ẹ̀kọ́ ti rọ̀ mọ́ wọn lọ́wọ́ nù kó o tètè kó náà máa tọ́lá ń ọ ọba ti kó náà máa tọ́lá ń ọ inṣàlá o tọ́lọ̀ ń ṣe rọrùn ojú bá ń lọ ẹ̀yin lẹ máa gbágbá dúdú tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀yin lẹ màgọ́ tẹ́ ẹ dá tẹ́ ẹ fẹ́ kó ìyẹn ọ̀kẹ́ yìí mi ṣe wá rí kélé lè rọrùn àfi kọ́mọbìnrin kó dúró ti òdodo kọ́mọ dúró ti ìyá rẹ̀ kọ́mọbìnrin tọ́rọ̀ kan yìí kó dúró ti òdodo kọ́mọ dúró ti ìyá rẹ̀ lórí ìranù tí ìyá rẹ̀ fẹ́ ṣe wọn. ìránù ni iná àpá ni ta ló ránṣẹ́ àti gbogbo òde tí ń lọ ọláfojúsùn pé òun ó gba gbogbo owó tó ń ti ń fún yín òun ó gbà padà la fi sọ pé gbogbo ayẹyẹ tẹ ẹ máa ń ṣe káàkiri yẹn ìránù ni ṣe kárí mi ni ẹ ṣe ń torí ọlọ́run bísínẹ́sì lẹ ń ṣe ààrẹ náà nù. No ọmọbìnrin yìí bùkátà sí pé kó dúró ti òdodo kó má ti ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bá sọ pé òun fẹ́ gbagba dúdú kọ́ máa sí lọ́dọ̀ ara rẹ̀ kó ti wà ní ọkọ tiẹ̀ o nígbà tá a bá bímọ tá a fẹ́ ṣe àkíkọ̀ nínú oúnjẹ tá a o. a ìyá ọmọ yẹn ò ṣe é mú lọ́wọ́ nítorí lòun náà ni ó ṣe gẹ́gẹ́ bí ṣe sí wọn torí mo ní experience kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní nǹkan bíi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ti ń lọ bí ogún ọdún sẹ́yìn ó ti tó ogún ọdún wọ́n ń pe àwọn jàmáà kan ní wàdátùlì mùsùlùmí nínú ìlú Ìbàdàn àwọn náà jẹ́ mùsùlùmí ẹlẹ́gbẹ́ nígbà náà lọ́hùn ẹni tó jẹ́ àmírù wọn náà ló jẹ́ àmírù wọn dòní o wọ́n ní ilé kéwú tí wọ́n ti máa ń kọ́ àwọn èèyàn ní Kùránì tí wọ́n dálẹ̀ lábẹ́ jàmá wọn wọ́n máa ń kọ́ àwọn ọmọdé àtàgbàlagbà wọ́n máa ń kọ́ wọn ní Kùránì tí wọ́n bá ti wá parí ẹ̀ bóyá oṣù mẹ́fà ni wọ́n fi ń kọ́ wọn ńgbà náà wọ́n bá ti wá parí ẹ̀ wọ́n wá ṣe wòlímà wọ́n lè ṣe lọ́jà ọba. èmi àti àwọn tó sì wà nù jẹ̀mọ́ yìí amọ́ra torí pé àjọ jẹ́ ọmọ ìlú Ìbàdàn òkè àtijọ́ mọ́ra ní ọ̀nà tó pọ̀ ọkàn wa di ọ̀kan nínú wòlímọ̀ wọn tí fẹ́ ṣe ní bàbá bá mi ní bá ní àbú Eh, ilé ẹ̀kọ́ kùránì táwọn máa ń ṣe so ikọ̀ kan tó ti parí báyìí àwọn fẹ́ ṣe wòlímà wòlímà kùránì mo ní à ẹ̀ ń ṣe wòlímà kùránì ẹ má ṣe mọ́ o kò dáa o kò dáa ẹ má ṣe mọ́ ẹ fi ẹ́ ń bá kùránì lẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ tó bá fẹ́ bọ́ àwọn èèyàn lórí pọ́mọ kùránì ké lọ́dọ̀ ara rẹ̀ nìyẹn kò kan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àpá rẹ̀ kò kàn yín alihamdulilayi wọ́n gba tí mo wí wọ́n ti ń ṣe wòlímọ̀ yẹn bọ̀ nígbà tí wọ́n gbé síwájú mi. Si mo jẹ́ kó yé wọn pé ìranù iná àpà ni wòlímọ̀ kùránì àárí ẹ̀kọ́ yẹn kọ́ látàdọ̀ ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àtàwọn sálàf sọ́ọ̀lì kí alọ́ba nìkẹ́ gbogbo wọn. ọ̀rọ̀ yìí ó wọ̀ wọ́n létí. wọ́n sì ti ṣèpàdé wọ́n ti ṣèpàdé pẹ̀lú àwọn òbí ọmọ as usual wípé ọjọ́ báyìí o la mú fún ọjọ́ wòlímọ̀ àwọn ọmọ o ọjà abasi ni a ti ṣe o kí wọ́n tó wá bá èmi wọ́n náà fẹ́ invite èmi wá síbẹ̀ lèmi kọ́ ọ lé wọn lọ́wọ́ jẹ́ mọ̀ nǹkan táwọn ẹgbẹ́ yìí ṣe wọ́n bá tún ké sí àwọn òbí ọmọ padà pé ìpàdé pàjáwìrì wà o wọ́n bá pè wọ́n wọ́n bá ṣàlàyé pé a mọ̀ pé wòlímọ̀ ní wàlímọ̀ kùránì ò dáa a mọ̀ pé kò sínú súnà ànẹ́bì súnà sì làwa fẹ́ máa ṣe nítorí náà wòlímọ̀ ọdún yìí àwọ́gilé wòlímọ̀ ọdún yìí ìyẹn lọ́dún yẹn o wọ́n làwọ́gilé. ìyá kan bá dìde ó ní àfáà kò ṣeé wọ́gi lé o kò ṣeé wọ́gi lé rárá rárá rárá ẹ́n mo ti tẹ iv ah, àwọn tèmi náà bá ṣe ah, àsìkò tèmi rèé ah, gbogbo àjọ tí mo ti dá ìfi ọmọ sílé kéwú mo fẹ́ fi kú àjọ ni. Ah, mo fẹ́ fi pájọ ni ah, àwọn afáàbá tó ń bá sọ̀rọ̀ pé ìyá ẹ ṣe sùúrù ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí kíkí àlùkùránì ìjọsìn ni kọ́mọ yín mà ké kó tẹ̀ láti ọlọ́run lórí ẹ̀ òun ló tọ́ súnà à ìyá ní gbogbo tẹ́ ń sọ òun kò wọlé kò wọlé o ọ̀rọ̀ yóò lójútùú láàrin ìyá yìí nìkan níjókòó làwọn bá sọ pé kókó ń táwọn ní káwọn sọ fún yín ni wípé tó bá jẹ́ pé ní ti ìwé ẹ̀rí pé ọmọ yín parí ẹ̀kọ́ kùránì àá fún ọmọ yín lówó tasọ́rẹ́ owó làwa náà fi tẹ sátífíkẹ́ẹ̀tì àlè fún wọn lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pé àá kó yín jọ a wà ní kẹ́ ẹ mú alága méjì méjì wá bàṣíà àmàlà méjì kúlà ọbẹ̀ kan kérésì mírasì méjì kérésì mọ̀tínà méjì láti ṣe ayẹyẹ fún ìparí kíkí àlùkùránì àti wọ́gilé o wọ́n bá túká sàn kí wọ́n ti mọ́gọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn jàmá yẹn ti mọ́gọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá yẹn ti tẹ iv ọjọ́ tí àwọn jàmá yẹn mú gangan èmi àti àmírù wáhádà èmi àti àmírù wáhádà wáhádà tó lè mùsùlùmí nílùú ìbàdàn àwa ní court láti ríra èmi lọ sí ọ̀nà ayẹyẹ. ọmọ ayẹyẹ làwa méjèèjì agboolé wa opposite ara wọn ni sòbí ẹ̀gbọ́n àtàbúrò la jẹ́sẹ̀ra wa. àwa ní kọ́ọ̀sì láti rí ara wa ìríra wa yẹn ó wá yọrí sí pé a fẹ́ lọ rí dókítọ̀ kan ní ni ah! kí ló kọ dókítọ̀ yìí ó mo ti gbàgbé nígbà náà lọ dókítọ̀ yẹn wọ́n ní sẹ́ńtà ní agbeni ní agbeni ní ibìkámẹ́ká tó dé agbeni tíyàn gbà tíyàn bá gba tíyàn bá ti kú láyẹyẹ tó lọ straight ìyàn kan ìdíkúnlé so tíyàn bá ti rìn wá sísàlẹ̀ tíyàn gbàbẹ̀ lọ sínú agbeni báyìí ibẹ̀ yẹn ló kọ̀ọ̀kan tí wọ́n tún ń pè lọ́tọ̀ ọ̀sàsùn ẹ́ orí orí eérú ẹ̀ ọ̀dàbẹ̀ ni pé ilé àná tí yín níbẹ̀ yẹn Dr. Fatia ẹ ṣeun yes ẹ ṣeun Dr. Fatia ni kọ́lọ́mbà ní ṣe dáadáa fún dókítà náà àti rírà ti pẹ́. okay wọ́n wà ní Port Harcourt báyìí ọlọ́wà pẹ̀lú wọn. kí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni wípé èmi àti amiru wada a ní kọ́ọ̀sì láti lọ sọ́dọ̀ Dr. Fatia ní sẹ́ńtà wọn bẹ̀ wàláhi sọmọbìláì bá a ti ń lọ báyìí àkànkan àwọn kan tí wọ́n ń ṣayẹyẹ ni àkàn àwọn kan tí wọ́n ń ṣe ayẹyẹ àwa sì rárá ń pa àá gba ìgbẹ́ kan lọ ẹ wò ó àfi bí a ṣe kan ìyá ọmọ yìí pẹ̀lú gèlè yáyáyá ah amiru tajiri ó ní ah ustaz ìyá ọmọ tó yarí rèé ní tí ń ṣe wòlímọ̀ ẹ lọ yìí ó ti dálẹ̀ <laughs> ó ti ń kó àjọ ẹ̀ lọ́sẹ̀ wàá sọ. So, in tí wọ́n jọ fà ní ìpàdé pé ah àfìgbà tí ìyá yìí padà wá ṣe ayẹyẹ òun ló jẹ́ kí n sọ pé from experience ìyá yẹn ò lè gbọ́ kò lè gbọ́ àwa náà sì ní gbàgbàkúgbà òun ò ní gbọ́ àwọn ò ní gbàgbàkúgbà òun ò ní gbódodo kò ní tẹ̀lódodo. àwọn ò sì ní gbàgbàkúgbà láàyè torí pé mùsùlùmí onísùnà ni ló jẹ́ kí n sọ wípé kí ọkùnrin yìí tó ti dọ́gbọ́n múyàwó ti ẹ̀sọ́dọ̀ tọ́lọ́n bá ti pé kí su sọ fún ìyá rẹ̀ wípé ẹ máa retí òun tó fẹ́ súnmọ̀kù ẹ̀yìn kó lọ sun ẹ̀yìn wò òun tó fẹ́ ṣe ayẹyẹ káyé ó gbọ́ kọ́rùn ó mọ̀ kó lọ ṣe wò ẹ̀sìn sọ pé wòlímọ́tò nìka kì í ṣe ojúṣe bàbá ìyàwó kì í ṣe ojúṣe ìyá ìyàwó ojúṣe ọkọ ìyàwó ni tọkọ bá sì ti ṣe ìwọ̀nba tó yẹ kó ṣe kàláàsì ó ti ṣe ntí ọ̀dà tó wà níbàámu sí sunnah ànábì sallallahu alayhi wa sallam so èyí ni àwọn àmọ̀ràn àti ìdáhùn sí àlámọ̀rí tí oníbèrè gbé wá níparí ẹni tó bá tún ní ìbéèrè àti sọ pé ìjókòó yìí ìbéèrè la máa fi àtẹ́ la máa fi àdẹ́sì issue ìbéèrè lórí ọ̀rọ̀ ìfẹ́ la máa fi àdírẹ́sì issue so kọ ìbéèrè ránṣẹ́ pẹ̀lú nọ́mbà tó ń rí lójú móhùnmáwòrán kódà àwọn èèyàn ti <laughs> àwọn tẹ́ mọ̀ ń pa dókítà yẹn ti wọ́n ti bá ń kọ́kọ́ rẹ̀ fatia clinic and maternity bẹ́ẹ̀ ni ẹ ṣeun sista bashiro bashiro ọlọ́sàn-án ẹ̀sìn rẹ̀ ọgbọ́n ti gbẹ́ èmi sì máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti kọjá lọ báwọn ní kàn sáràn tí èso gan mo mọ̀ pé àwọn tí wọ́n lè bí a witness sí tí mò ń sọ mo ń bẹ̀ láyé tí òfin ní di wípé ohun ni èmi ìhun ìhun kí ni mo fẹ́ fi hún rẹ̀ sí ṣùgbọ́n a sì kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni a sì kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ láwa bùkátà sí kákẹ́kọ̀ọ́ lára ohun tó ti ṣẹlẹ̀ lọ. kákẹ́kọ̀ọ́ látara ohun tó ṣẹlẹ̀ sáwọn kan kílẹ̀ ṣe sọ lórí rẹ̀ torí gbà tí kan àwa náà gbà tí ó kan àwa náà ká má bàa jìn sínú kòtò tí àwọn kan jìn sìn ọlọ́run bò ní jẹ́ ká jìn sínú kòtò aburú. aláwo fi wá ṣe kòǹgẹ́ dáadáa a tún máa tẹ̀síwájú nínú episode thirty four. ó ṣe é ṣe kó jọ́la ó ṣe é ṣe kó jẹ́ ọ̀túnla bí aláwọ̀ bá ṣe fún wa ní ìgbàláàyè máa à ń sọdún kò ní ká má kọ̀ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èyí tó fi máa wo ìwòkuwò tó fi máa gbọ́gbọ̀kúgbọ̀ irú eléyìí tó gbọ́ yìí yóò ti ní àǹfààní kan tàbí òmíràn tó ti dìmú nínú rẹ̀ aláwo fi wá ṣe kùgẹ́ dáadáa ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìdùnnú òní a máa ṣe kí á tètè dé Eid tàbá ti fẹ́ kí Eid ní ọ̀la Eid ọ̀dọ̀ tiwa pẹ̀lú yọ̀ǹda Allah aago méje gẹ́rẹ́gẹ́ ńlá máa kí subhanaka Allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta